آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثامن والستين وثلاثمائة وعن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال المرء مع من أحب وفي رواية قال قيل للنبي صلى الله عليه وآله وسلم الرجل يحب القوم ولما يلحق بهم قال المرء مع من أحب وعن, وعن أنس رضي الله عنه أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة قال رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها قال حب الله ورسوله قال أنت مع من أحببت وفي رواية لهما ما أعددت لها من كثير صوم ولا صلاة ولا صدقة ولكني أحب الله ورسوله وعن ابن مسعود رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله تقول في رجل كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه متفق عليه àwọn àgbẹ̀wá yìí wọ́n sì ń tẹ̀síwájú lórí irú tá a láàmà bá ìgbà wa alákọ̀ọ́kọ́ lónìí wọ́n látọ̀dọ̀ Abu Musa al-Ash'ari kọ́nà ọba kóyanu sí lánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní almar'u ma'a man ahab alayhi èèyàn yóò máa bẹ pẹ̀lú àwọn ẹni tó bá fẹ́ràn. àdéhìí à ń tọ́ka sí pé irú àwọn ẹni tó bá fẹ́ràn láyé àwọn ẹni tó ń bá ṣe àwọn ẹni tó ọkà kún tiẹ̀ ìwọ àtàwọn lẹ́jọ́ máa bẹ tó bá jọ gbẹ̀ndẹ̀lùkìyàm wá wò ó wò irú àwọn ta ni wọ́n fẹ́ràn àwọn ata ló ní tiẹ̀ sáwọn ẹni rí ni ajẹ́pọ̀ máa bẹ pẹ̀lú àwọn èrè tó bá ti jọ gbìndàlùkìyàmù sáwọn ọ̀daràn àwọn ẹni rádaràda àwọn ẹni bó ajẹ́pẹ̀wò àtàwọn ẹni bó àti àwọn ọ̀daràn yẹn ilé ẹjọ́ máa bẹ tó bá ti jọ gbìndàlùkìyàmù gbogbo kálukú wa ló kó wọn máa bẹ pẹ̀lú àwọn ẹni dáadáa àwọn ẹni tí ẹ̀san wọn tí ó ga tí ó rẹwà tí ó sunwọ̀n lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmù torí kẹsàn tó náà lè bá a dá kó lè bá a ga kó lè bá a sunwọ̀n lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmù àṣẹ pé àwọn náà lẹni tó yẹ kó fẹ́ràn láti lé ayé ń bì ọ̀há tó kéèyàn sọ pé mo fẹ́ràn ẹni rí mo fẹ́ràn àwọn ẹni dáadáa kí mi ọmọ máa ṣe rere kí n má máa ṣe dáadáa nítorí irú ẹni téèyàn bá bá rìn ó yẹ kó lè máa lápa lára èèyàn kéèyàn máa kọ́ ìwà lọ́dọ̀ ẹni tó níwà kí ọmọ kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹni tó lẹ́sìn bẹ́ẹ̀ sì ni ìwà kò lè jẹ́ wà láì jẹ́ pẹ̀sìn síwájú gbogbo bó tilẹ̀ wù kí wéèyàn dáa tó láyè tí ọba lẹ́sìn á sọ pé kò ní wà rárá kí láǹfààní wò fò wà rádaràda tí ò sí ká sin lọ́n lónìí kan nínú ẹ̀ tí ò sí. Si kámẹ́sì gbé ẹ̀tọ́ ọlọ́run lọ bẹ́ẹ̀ lómi nínú ẹ̀ ìwà náà rẹ̀ kìí sì wà ní kéèyàn máa ṣẹbọ kìí sì wà ní kéèyàn máa ṣe kèfèrí ẹni bá níwà láyé yọ kọ́kọ́ lẹ́sìn nítorí pé ẹ̀sìn ni bàbá wa èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó bá fẹ́ wọ́n tún ní kó gé ní àwọn ọ̀mùtí lọ fẹ́ àwọn ẹni tó yẹ pé wọn máa gbàgbó wọn àtàwọn náà lẹsọ wà ń jọgbìn nàlùkìyàm igbó ọsọ wọn dọrẹ ọtí ọsọ wọn dìye kan àárín irú wọn lọbàrà rẹ tó bá dìjọ gbìn nàlùkìyàm ẹni tó nífẹ̀ẹ́ sáà ti máa ń kí alukur'an àwọn ti máa gbọ́ alukur'an àwọn tí máa ń sàlàyé alukur'an àwọn tí máa ń sàmúlò ẹ̀kọ́ tó wà nù alukur'an almar'u ma'a man ahab èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí tó bá di lọ́la gbẹ̀ndé alukiyam ẹni tó sì jẹ́ pé nífẹ̀ẹ́ sí ká máa gbọ́ rẹ́kọ̀dù àwọn tí ń ṣe rẹ́kọ̀dù àwọn táwọn náà fẹ́ràn ká máa gbọ́ rẹ́kọ̀dù àwọn máa jẹ record fans club òun pẹ̀lú wọn ni wọ́n máa bẹ tó bá dijọ́ gbé ndàlùkìyàmù wọn náà wòwò irú ta ni wọ́n fẹ́ bẹ pẹ̀lú wọn tó bá di lọ́la gbé ndàlùkìyàmù tó ṣeé ṣe tó máa bí ẹlòmíì léèrè ọ̀sán pa rẹ̀ jù ọ́ lọ tọ́lá àwọn ríran rí ọba jẹ gẹ́gẹ́ bí wọn náà ṣe ríran rẹ̀ lómi jura rẹ̀ lọ àwọn èèyàn tó ń mọ̀ àwọn lè ṣàlàyé irú ta lọ ń fẹ́ kó gbé ọ dìde láàrin wọn kó o máa bẹ pẹ̀lú wọn jọ gbé ndàlùkìyàm. ìsọwọ́ pẹ̀gànpẹ̀gàn àwọn la rí sànbàṣì àwọn asorun wá pọ̀pọ̀ mọ́tì pàkọ́ àwọn olófòófó àwọn ẹlẹ́nu sọ́nsọ́ àárín wọn lọ́ọ́ mọ́ wa gbogbo gbà ẹ kú palẹ̀ mọ́ ìwọ náà wọ́n gbé dìde láàrin wọn tí pẹ̀kì rẹ tí ó ṣe déédéé pẹ̀kì tiwọn náà àwọn irọ́ ọba ńlá ńlẹ̀ má sòdodo ńsì bẹ́ẹ̀ lọ́n kí n sórí ibú wọ́n máa ń sin lọ́n lójú méjèèjì wọ́n sì máa ń tẹ̀lé dá nàbì sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan àwọn ni wọ́n ń bá almaru ma'aman ahab ìwọ àtàwọn tó ẹjọ fẹ́ràn ara yín tó fẹ́ràn ìwọ pẹ̀lú wọn náà máa bẹ tó bá jọ gbẹndà lùkìyàm àwọn kò lè mẹsàgbèrè àwọn ọ̀fàlì àwọn ọkọ̀ọ̀kan òkun kọ́bọ́ọ̀dù ńgbà tí mi náà gọ̀ àwọn lọ́n bá sí almaru bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ pé àwọn tó ń jẹ wéèlè àwọn tí halal tí èdùn lẹ́nu tiwọn àwọn ni wọ́n ń bá ṣe wọ́n mọ̀ bẹ pẹ̀lú wọn tó bá ti jọ gbé nàlùkìyàm torí pé almar'u ma'a ahab ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kì í sábòsí àwọn èèyàn là á máa bòra wa sí. Si ẹ bá rìn tó ọlọ́tí ọlọ́run àwọn ni wọ́n sì fẹ́ràn tó bá gbé ọ dìde láàrin wọn láburú èyí tí ọba jábò sí ni kó gbé ọ dìde láàrin àwọn tí wọ́n fẹ́ràn torí rẹ̀ èèyàn ní ọmọlẹ́yìn ṣẹ̀tọ́n ká gbé dìde láàrin ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa tó bá jọ́gbìn dàlùkìyàmá àtúnwò àtàwọn ẹni láàbí ọmọlẹ́yìn ṣẹ̀tọ́n ẹgbẹ́ rẹ̀ iná ni ọ máa wà tó bá di dùgbò ní dàlùkìyàmù ẹ jẹ́ kí a ṣe làákàyè ká má sàsùn péye ọjọ́ ń lọ ẹjẹ́ àwùjá la fẹ́ràn àwọn tá là wá fẹ́ràn àwọn tá là wá ń bàjẹ́ àwọn tá lè yán sí wa tó bá yẹ kó àwọn ẹni rẹ ni a kú oríire tó bá yẹ kó àwọn. ó kù pípọ̀ káàtó ń bá ní tètè pa èrò rẹ̀ dà ọwọ́ àwọn ẹni gidi máa bá ṣe ọwọ́ àwọn ẹni gidi mú lọ́rẹ̀ kọjá pé àwọn lọ fẹ́ràn kìí sàwọn ọ̀daràn. nínú kan Abu Musa ó ní wọ́n sọ fún anabi sallallahu alaihi pé ar wọn anabi sallallahu alaihi wasallam ó ṣeé ṣe kéèyàn fẹ́ràn àwọn èèyàn kan nínú àwọn ẹni rí àwọn ẹni dáadáa àwọn sinlọ́n sinlọ́n àwọn olùtẹ̀lẹ́tà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn nífẹ̀ẹ́ wọn walamma yalhaq bihim ṣùgbọ́n èèyàn ò tí ì lé wọn mú kò tí ì lé wọn bá níta ṣe tí wọn fi dé èèyàn gidi èèyàn ò tí ì rí ṣe èèyàn náà bẹ lórí pé ń gbìyànjú ṣùgbọ́n èèyàn ò tí ì rí ṣe. báwo wá ni ọ̀rọ̀ tí ó ṣe jẹ́ńjọ́ gbẹ̀ndà kìyàm anabi sallallahu alaihi ni almar'u ma'a man ahabba èèyàn ò máa bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí jọ́ gbẹ̀ndà kìyàm èèyàn ò tí ì láǹfààní àti ṣe bí wọn o èèyàn sí láǹfààní àti hùwà bí wọn àmì èèyàn fẹ́ràn wọn èèyàn sì ń gbìyànjú lójú ọ̀nà wọn tí wọ́n ń tọ̀ pé òun náà fẹ́ lé wọn bá ṣùgbọ́n kò rí wọn lé mú tọ́lọ̀ ń fi ní kí ó filé ayé lẹ̀ ṣé àárín àwọn ẹni tí ò tó wọn ni wọ́n fìyàn sí ni àbá àárín àwọn ẹni téèyàn nífẹ̀ẹ́ tí wọ́n jù yàn lọ Ànábì sallallahu alaihi wasallam ó léèyàn máa bẹ pẹ̀lú àwọn ẹni téèyàn bá nífẹ̀ẹ́ kí ló ń nà láti nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run kí ló ń nà láti nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam kọ̀nà ní kankan kò dín kankan kù fún ọ kódà yóò tún lé ọkùnrin dáadáa ni yàtọ̀ sẹ́ni tó yẹ kó àwọn ọ̀daràn lòún máa fẹ́ràn àwọn ọ̀daràn lòún máa bá fi ọ̀n bọ̀ wá yí ọ pàtó bá bára rẹ láàrin ṣaitan àti namrod fìràwù hamana àti kọrùnà àtàwọn abu jahal àtàwọn abu lahab kọlọńdà fún kọsàánù wa rẹńtọ fẹ́ràn wọn náà ni wọn tó ọsàánù wọn wọn ń pè ọ wọn sì kò islam ọkọ̀ láti ṣe ìmúlò yín sáwọn ẹni tí ń pè ọ lọ sí di Islam ọlọ́run á kádàrá pé kó o kú ọ̀padà wá rí lẹ́yìn ìgbà tó kú pé Islam lọ́nà àti pé pápá gan ẹni tí wọ́n ṣe tó fi kú òfò àti òfò ni wọ́n máa mú ń bẹ̀ ọ wá ní ní báyìí nínú sàárì rẹ̀ o ti fẹ́ràn islam o ti fẹ́ràn àwọn mùsùlùmí o ti fẹ́ràn àwọn títẹ̀lé súnà báyìí à nínú sàárè ikọ̀ wọn ti ní kó o ṣe kó o tó kú lórí ẹ̀pẹ̀ yìí láti fẹ́ mẹni tó bá fẹ́ràn gbogbo ìmánì téèyàn ní àgbà tó tó dé sàárè ẹ̀tàn jẹ́ni kò sì sẹ́ni tó lè rí tàn dànù nínú sàárè rẹ̀ kó tó lọ náà ló ti gbàgbọ́ lódodo. ṣèbí ńgbà tó máa ń bọ sọ̀rọ̀ gbàgbọ́ ebe kó o tó kú ebi ọmọ afetí pàlàbà ń bọ nípa súnà o ti lọ kó láyé ebi mú lọ ọmọ yín ìwọ láàrin sọlọ kó tó di kó o kú kó láyé tó lè rí ẹnìkan mú wá nínú àǹtí tẹ̀lé súnà tó nítorí yóò tún máa yóò máa sọ jáde lọrọ yóò tún máa hù níwà yóò tún máa hù níwà ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan kan sọ ń pa súnà ju kó fi súnà àtẹni tí ṣe súnà ṣe lọ. padà ọ bí àwọn ẹni tó yẹ kó fẹ́ràn kìí sàn àwọn ẹni tí wọ́n fẹ́ràn ńlọ yẹ kó fẹ́ràn. wọ́n á ní ìwọ wọ́n wo bí n ṣe dáa mo ti fẹ́ràn alùsùnà báyìí nínú sàárì rẹ̀ mo ti fẹ́ràn àwọn tí wọ́n ti tọ́lọ́m báyìí nínú sàárì rẹ̀ àfẹ́dànù nìyẹn kò wúlò àfẹ́dànù nìyẹn kò wúlò ẹlòmíì kórìíra súnà débi pé ọjọ́kọ́jọ́ láyé rẹ̀ tí ó bá ti sọ̀rọ̀ súnà láì dá ó lè sàárẹ̀ níbi tó kórìíra súnà dé. ẹlòmíì àwọn ọ̀rẹ́ tí ń bá ṣe ìkórìíra súnà lọ pa wọn pọ̀ sẹ̀ńkárì àwọn ọ̀daràn yẹn lónìí náà wà ní ọgbẹ́ni dàlùkìyàmù torí pé almaru ma'aman ahab èèyàn máa bẹ pẹ̀lú ẹni tó fẹ́ràn torí ẹ̀ ṣọ́ ara rẹ gidigidi kí èsì ra rẹ ẹlòmíì ti já kọ́tà bóun ó ṣe fẹlẹ̀ mí ìjà bẹ́ẹ̀ ni wà. almaru ma'aman ahab. àbò àlòjọ ní fẹ́ràn tí bá ń tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam. a ti mọ̀ pé tó o bá ti lè kọ̀ láti tẹ̀lé ni tí tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam kò ní tí ọ̀la láti tẹ̀lé ni tí máa ń tà ṣẹ́tán. torí rẹ̀ ẹni tó fẹ́ràn ìwọ pẹ̀lú wọn lẹ́jọ́ máa wà tọba àtijọ́ gbẹ̀ndà lùkìyàmù. ìbéèrè sáńsẹ́ nù rí wáyà kejì yẹn ọ̀gá èèyàn lè nífẹ̀ẹ́ sáwọn èèyàn gidi àwọn tó jẹ́ ni ọlọ́ àwọn tó ń tẹ̀lé tà nẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n kó mo wá gbìyànjú àti lé wọn mú àti lé wọn bá nù dáadáa tí wọ́n ń ṣe tí wọ́n fi jẹ́ èèyàn gidi kọ́mọ́tì wàá rí wọn lé mú. bóò lọrọ tí ó ṣe jẹ ń jọ gbèǹde wọ́n ní kò burú dáadáa tó ti rí ṣe láyò kódà kó ṣe kọ́ wọlé ọ̀bá àní àwọn èèyàn tó fẹ́ràn tí ò tí ì fi lé wọn mú ṣe àárín wọn náà ní oṣù máa bẹ ó ń kẹlu wa ní ọmọ ẹjọ bẹ tó bá ti náà náà àwọn ọdaràn, àwọn ẹni láàbì. àwọn èèyàn abó àwọn èèyàn rádaràda pálapàla àmọ́ òun náà wọ́n á gbìyànjú náà ọ̀ràn dídá kò tí ì bá wù láyé ń bí bàbá lọ́la gbẹ̀ndà kìyàmá àárín wọn ni wọn náà wà àárín àwọn tó gba lébẹ́ẹ̀lì burúkú àwọn tó gba nọ́mbà àdánù kí ló dé ọ bá wọn ni ò so ṣùgbọ́n gbogbo àfojúsùn rẹ̀ fi kò bá wọn náà àárín àwọn ọ̀daràn náà lọ́mọ wà díẹ̀ náà. ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ Anas ibn Malik anyị. anhu wọn ní àrọ́bì kan aróko lárúbáwá aróko kan ṣèbéèrè nígbà tó wá sọ́dọ̀ Ànábì ó ní mẹtẹ igba ìgbà wo ni gbẹ̀ndà kìyàmọ̀ ń bọ̀ sallallahu alayhi qala ma laha di gbẹ̀ndà kìyàmọ̀ tó ń béèrè ìgbà so anabi kọ lati dáhùn nítorí anabi ò ní mà nípa tí ànábì ọmọgbà tí gbèǹdàlùkì á máa ń nikan ọlọ́run nìkan lọ́mọgbà tí ń bọ̀ màlẹ́kà ọmọgbà tí ń bọ̀ ọlọ́run nìkan lọ́mọgbà tí gbèǹdàlùkì á máa ń fún gbogbo ọmọ anabi Adam alaihi salam kọ̀ọ̀bá mọ̀gbà tí gbèǹdàlùkì á máa ń ẹni tí ọlọ́run ẹlẹ́dàá wa tó fi sí ààyè kọ́ máa fi sí ọlọ́run ránṣẹ́ sáwọn aránṣẹ́ rẹ̀ kọ̀mọ̀gbà tí ma àlùkìyámà ń bọ̀ aṣíwájú fáwọn màláìkà kọ̀mọ̀gbà tí ó dé ó wà láwa kpóróntù làwa ti ṣe fẹ́ mọ̀gbà tí ó dé tún máa ta kàlẹ́ndà kàlẹ́ndà ọdún yìí la yọ wá sópin gbọ́rọ̀ èèyàn tí ọmọgbà tí gbẹ ọgbọ̀n kọmọgbà tí tọ̀ ọgbọ̀n àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ló ṣe wọ mọ́tò igbó òun fẹ́ lọ sẹ́kọ̀ọ́ ọmọgbà tí gbẹ ọgbọ̀n ọmọgbà tí tọ̀ ọgbọ̀n àfa lọ́bẹ̀ láàrin ìgboro Ìbàdàn nígbẹ́ bá ń gbọ̀n ìgbẹ́ yóò sì gba sùúrù kọ̀gbà mú mára inú kọ wábi lóṣù àbí kọ yàgbẹ́ ara irú ìgbẹ́ tí ń bọ̀ nù wábi lóṣù àbí kọ tọ̀ ara irú tọ̀ tí ń bọ̀ nù. tùmbà ti mọ̀ pé gbẹ̀ngbọ̀lùwà ìgbẹ́ yọ̀ wá ni mí ní wọ̀nà lù. ìyẹn bó wọn fẹ́ dúró tí mo fẹ́ yàgbẹ́ bó mo fẹ́ dúró tí mo fẹ́ tọ̀. àfa ìwọ tó ẹ pé ọ̀ọ́dára rẹ mà wọ́n ti fẹ́ mọ̀gbà tí gbèǹdà kìí àmọ̀ òdì. ìgbẹ́ tó yẹ pé inú rẹ lọ́wà kọfami hàn tó fi kú ẹ̀lẹ́ ọwọ́ adébàjá nígbẹ́ ìwà ń gbọ̀ wọ́n sì kọ́ sí gbogbo títí ó ti yàtọ̀ síta yé tẹ́lẹ̀ wọ́n ní ẹ má o ẹ má yàgbẹ́ sétí ọ̀nà ń lu yìí o gbogbo ẹni tí gbẹ bá ń kó mú mára o kó fi rí lè so. àmọ́ akọ pé kọ́ yàgbẹ́ sétí ọ̀nà àfa ìgbẹ́ yìí sì wọ́n á sọ pé láti ọlọ́nṣogo kò sí lè gbẹ́ títí tẹ̀ ìdákẹ́dẹ̀mì kò sí sẹ́ẹ̀fì dé tóòlù gèètì àfa ìgbẹ́ yìí sì stọ́bọ̀n. lágbà tó ti dúró dáadáa ó ti pọ̀ ń pa ẹsẹ̀ pọ̀ ọ̀nàgà ló ń kóró ló ń ga ló ń kóró afá ọ̀sáàdì pé àwọn ẹgbẹ́ òsì àánú kò sí nǹkan kan mọ́ kàn exercise náà ok exercise ń dà yìí ọba di pé ń ọba fọ́n jáde para mi à bọ́ <laughs> ọfọ́n ìwọ́n tó ọmọ ìgbà tí gbọ̀n tí ó dojú ti ọ̀ láàrin ọlọ́run ti tó wá sí ọkọ̀ elérò mẹ́ńlá lọ́wọ́ nǹkan mẹ́ òórùn wa gbalẹ̀ iṣu tiẹ̀ ṣe máa ṣe dírámà mi kọ́ so ìgbẹ́ ló ti ga mára yìí àwọn etí máa ń bolú ẹ̀yàn màkàn ẹ̀ ní bínú ni a máa ṣe ẹ̀fẹ́ ń gbà mí subhanallah wọ́n tó mọ̀gbàtígbẹ̀tì ń bẹ́ ń kùn rẹ̀ tí ó yarí pé wọ́n wọ́n lọ afẹ́ máa gbà wọ́n nígbèǹda òkè amòdì wọ́n tún á ṣe kàlẹ́ndà wọ́n ní prophecy of this year prophecy kọ àbí àbí láìsí of this year ìrọ̀bù òkú ìrọ̀bù òkú tí wọ́n fẹ́ pa fúnra wọn lọ́dún yìí nípa ìtọ̀ kan ìran tó rí lọ́dún yìí ìran kí ló rí òpònú tí ó dára rẹ̀ mọ́ wọ́n á mọ̀gbàtà yọ parí ẹ mọ̀ pé irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ ẹni tó bá fi lè ráwọn èèyàn dúró máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ nígbà tó lóun fẹ́ ṣàlàyé ìgbà tílé ayé ọ̀parẹ́ fún wa kẹ́ ẹ dájú kẹ́ ẹ lọ mọ̀ pé màálù lò náà màálù lọ fẹ́ ṣàlàyé màálù lọ fẹ́ gbọ́. nítorí pé ọlọ́run nìkan lọ́mọgbà ti ń bọ̀. ṣé ẹ mọ̀ pé bí èèyàn bá ti ṣe gbọ́n sí àti bọ́ bá ṣe lúko sí. Si níbéèrè wọn máa rí ní n'isi wọn lẹ́ni tó wá àròkò ni ẹ mọ̀ pé àròkò yàtọ̀ lára àgbòrò àbí mélòó nu wa náà ní ìsìn ọgbà fún ọgbà òǹkọ ìwà àròkò yìí náà àkàlùkù ọfẹ fún ọkọ ni ọ̀làjú yìí ara àgbòrò yìí ẹni tó wá ní ìwà àròkò yìí kódà wọn tún máa sọ pé ara àgbòrò òtútó. bí kẹtù máa pè àwọn mọ nǹkan kan bí ẹni tó lọ London rí Londona abẹ́rẹ́ nǹkan mẹ́ Londona o ti lọ London rí Americana wà wà lajú kọjá gbogbo lẹ́bù tìyìn irọ́ lásán olùkó tún ti rí kí ni wọ́n ń kọ́ lu òyìnbó náà irọ́ lásán aró oko bókù débi dáńtí fọwọ́ ti jẹun náà wọ́n ti lajú abẹ́rẹ́ nǹkan mẹ́ bí dáńtí yí àgbẹ̀ tí wọ́n ò ní tábà ni wọ́n ti lajú abẹ́rẹ́ rí nǹkan mẹ́. tọ́ aróko tí ó bá ṣe béèrè ètò ọtí gáàpù pé eléyìí la lè béèrè àlè béèrè eléyìí torí àwọn sàhábà gbọ́n ẹni tó ṣe béèrè bó ṣe rí wọn sọ torí kẹ́yìn náà mọ̀ máa ṣe béèrè tí ò wúlò ẹ̀yin kúkú gbọ́n ará àgbòrò lẹ́yìn ètò tó àmọ́ àbí olùmọ̀lérè pé ẹ sọ fún mi ìlú wọn ti bí bàbá mi ìwọ náà lọ mà <laughs> ẹ bàbá mi o sọmọ kí o ní àbí ọmọ àlàǹfààní àti bá a sẹ̀mí dípò pa àmọ̀bọ́mọ bí ọmọ gbọ̀n àbẹ́rẹ́ kan tí ò ní láti àbí ọmọ ẹsẹ̀ ìbéèrè mi tí ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yẹ ẹ dákun sọ́bẹ̀ gbẹ̀gìrì nílẹ̀ kí wọ́n fi jàmàlà ní àbòsíkí ẹgbẹ́rún pé mo bí ẹni táwọn èèyàn máa tí wọn bá mọ̀ ní ìbéèrè èyí ṣe béèrè fún so aró ń tiẹ̀ ohun ọ̀pọ̀ sí tọ́fẹ́ kàn ń gbọ́ ní gbẹ́ndé àlùkè máa ń bọ́ káfílẹ̀ palẹ̀ ni bàbá yìí ń béèrè ẹ wá máa wo ẹ̀kọ́ àwọn ògbé

gbogbo wa náà ni ó dé wá bá ànábì kan ọ̀ma ó ti ṣe wá jẹ́ tó fi wá jẹ́ pé ànábì náà lọ́ọ́ máa bi lé ó dàbí ìgbà wo ni màá kú ni oníkálukú wo kù ṣùgbọ́n àmọ̀ kù ṣé ìmọ̀ kù lọ pàtàkì ni àbí kí ńlá ṣe é lẹ̀dẹ́kú tójú òfin ní tiwa ńjọ́ tá a bá kú àti lẹ́yìn ìgbà tá a bá kú. níta ṣe é lẹ̀ ńlọ́jà torí pé bọ́ ọ fẹ́ bọ́ ọ kọ̀ bọ́ ọ gbà bọ́ ọ sàtakò ó kù jọ kan náà ìwọ náà sì ti mà ọmọ pé wọ́n kú àwọn èèyàn ń kú bàbá rẹ̀ dà bàbá ti lọ ikú lọ pa wọ́n bàbá tó bí àwọn kọ àwọn náà ti lọ ikú lọ pa wọ́n ìwọ wa kọ ìwọ náà lọ torí kò ní dá náà sí ìgbà tẹ́mi ti mọ̀ pé tí wọn náà ti mọ̀ pé ńtọ́ yẹ wá òun náà ní kí ká ṣiṣẹ́ lẹ̀ dé ń tà mọ̀gbà tí ń bọ̀ tá a fi ní wá kábàámà níjọ́ tó bá dé wá bá wa lójijì kódà tó bá lọ jẹ́ pọ́lọ̀ ń fi hàn wá ìgbà tó ní kálukú wọ́n kù àwọn èèyàn tí ọ̀gá tó máa sórí ibú bóyá wọ́n lè pọ̀ ju bí wọ́n ti pọ̀ ní ìsìn lọ torí pé àbá máa fi gbogbo ẹ̀ falẹ̀ majority wa nísìn àní wà dánilẹ́kọ̀ọ́ yìí tá a bá mọ̀ gbàtà tí kálukú bá mọ̀ gbà tó òun kù wàhálà tó ní Islam ma yọ ọmọ pé ńgbà tí wọ́n á pọ̀ ọ̀sẹ̀ kan ah ìjọsìn kan gbà ọba ní wọ́n pọ̀ ọ̀sẹ̀ kan ọlọ́wọ́ bá fún ọ lágbára àti èèyàn bá kú kúkú ló lórí ibú iná ló wá nínú hadith Mu'adh ibn Jabal radiyallahu anhu. ngba ti anabi sallallahu alaihi wasallam kesọ ma iwo Ọlọ́run lórí àwọn èèyàn àtẹ̀tọ́ àwọn èèyàn lórí Ọlọ́run tó ní Ọlọ́run àtòjíṣẹ́ anabi ni iwo Ọlọ́run lórí wa nika ká máa ṣe Ọlọ́run lónìí kan káwọn ẹ nínú ìjọsìn ẹ̀tọ́ wa lórí Ọlọ́run oní àní kíkọ fi ìyà jẹ gbogbo ẹni tó kú tí òfin kankan sorogún pẹ̀lú Ọlọ́run nínú Mu'adh bin Jabal wa ni afala ubashiru nnas ẹ yóò jẹ́ kí n fáwọn èèyàn rò ó dùnú yìí Ànábì ní la tubashiruhum fayastaqilu wọ́n fún wọn rò ó dùnú yìí kó máa jẹ́ kí wọ́n lọ fẹ̀yìntì wọn ò ní sin lọ́ọ̀mà torí tẹ́yìn bá ti mọ̀ kí n tí mò ń ṣe kí n kú ni kí n fi wà àlùjẹ́nà mo ti wà lójú ọ̀nà àlùjẹ́nà yọ pàjọ́ ìgbà wo ni pé dàlùkìyàmà ń bọ̀ ó dàbí kéèyàn máa ṣèbéèrè ìgbà wo ní kùnì nítòsí dájú ni pé ń bọ̀ àmọ́ fi ma ìgbà tí ń bọ̀ pamọ́ kò fi hàn nìkan nítorí wá kù wá kù ni pé ìpalẹ̀ mọ́tò lágbára di ọjọ́ kún torí pé ẹnìkan mọ pàtó ìgbà tí ń bọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ nígbèǹdà rí ẹnìkan tí ó dé. Ojiji ni ó dé wá báwọn á sì ti mọ̀ yín pé ẹnikẹ́ni gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà bá dé balaye tí ò ti gbàgbọ́ kó tó dọjọ́ ọ̀hún ìmánì rẹ̀ ò lè wúlò fún ma ẹni tó ti gbàgbọ́ ṣáájú ọjọ́ ọ̀hún tí ò fi ìmánì rẹ̀ ṣe rere kò lè rí rere kan mú lára ìmánì mọ́ lọ́jọ́ eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kájẹ́ ni tí ó gbàgbọ́ lódodo pé gbèǹdàkì á máa ń bọ̀ àìnímọ̀ nípa ìgbà tí ń bọ̀ kò gbọ́dọ̀ kọ dínà ká nígbàgbọ́ sí ọjọ́ yìí rárá wọn á bi léèrè pé tọ ìgbà tí wọn ń ṣèbéèrè nípa gbẹ̀ndàlùkì yàmà máa hà kí kí dé. arákùnrin dáhùn wọn ni hubbullah hubbullahi wa rasulihi ìfẹ́ ọlọ́run ìfẹ́ ìránṣẹ́ ọlọ́run anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìǹṣe jù bá lọ ìǹtí mo ṣe lẹ́dẹ̀ẹ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama qala anta ma'a man ahbabta ó ní ìwà ọ máa bẹ pẹ̀lú ẹni tó o bá fẹ́ràn ẹni tó fẹ́ràn ìwà àtàwọn lẹ́jọ́ wà wọ́n gbé ọ dìde pẹ̀lú wọn lọ́la gbẹ̀ǹdẹ̀ kìyàm alimaruhu ma'aman ahab pàtó jíjẹ́ pọ́lọ̀ lọ fẹ́ràn ó sì fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam ọmọ abẹ pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ kìyàm ọlọ́run kó sì àwa náà lọ́kàn nínú ẹni tí yóò máa bẹ pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmù. nínú riwaya kan gbàtà bíléèrè pé kí ló ti ṣe kalẹ̀ déjọ́ gbẹ̀ndẹ̀l kìyàmù onímọ̀ àdìtúlẹ̀ min kathiri sawmi kìí ṣe sùyàmù rẹ̀ gẹ́dẹ̀ ká mo ṣe kalẹ̀ déjọ́ gbẹ̀ndẹ̀ o wala salatin àbí sọláàtì rẹ́gẹ́dẹ́ kan yàtọ̀ sọ́ràn yẹn wala sadaqatin àbí sàrà rẹpẹtẹ kan yàtọ̀ sí zakat walakinni uhibbu Allaha wa rasulahu ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé mi fẹ́ràn ọlọ́ mo sì fẹ́ràn ìránṣẹ́ lọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní tí mo pa lẹ́sì kalẹ̀ dẹjọ́ gbẹ̀ndàl kìyàmá kò jù máa lọ. so wọ́n sì sọ fún pé al-mar'u ahab ẹ̀yà àjẹká wa náà lọ ẹ̀yà àjẹká fẹ́ràn anábọ̀ muhammed sallallahu alayhi wa alayhi wa sallam kò tàbí ṣùgbọ́n pé sallallahu alayhi wa sallam ó pè fún sallallahu alayhi wa sallam torí ẹlòmíràn kan lọ́ọ́ gbìyànjú. láti lọ ra lébẹ́lì tí wọ́n bá kọ sí pé uhibbullaha wa rasulahu mo fẹ́ràn ọlọ́run mo fẹ́ràn ìrántí ọlọ́run ṣùgbọ́n tó ṣe kíkẹ́ bá gba ìwà rẹ̀ àti ìṣe rẹ̀ lẹ́sẹ̀ tún sà ẹ̀ ní bá kó nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀ bá kó nífẹ̀ẹ́ ànábì wa sallallahu alayhi wa sallam ìṣe òdodo kìí ṣe fẹ́ rọ́ kìí ṣe fẹ́ ké lẹ́yìn báwọn. Ànábì ní anta ma'a man ahbabt ìwọ máa bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí. tọ́ lẹ́yìn rẹ̀ ẹgbà wa tó tẹ̀lé lẹ́yìn iná ní pé arákùnrin kan bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìrànlẹ́rẹ́ ń ṣe ọlọ́run kayfa taqulu fi rajulin. أحب قوما ولم يلحق بهم ilé fẹ́ sọ nípa ẹnìkan tó fẹ́ràn àwọn èèyàn kan ṣùgbọ́n tó ṣe kékòó yìí tí ì rí wọn lé bá ọjọ́ ìgbà wa tó ti síwájú. فقال رسول الله صلى الله عليه وآله وسلم المرء مع من أحب èèyàn máa bẹ pẹ̀lú àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tí wọ́n fẹ́ràn tán jẹ́ ni ọlọ́run tí wọ́n ò sì ṣiṣẹ́ rí lé wọn bá ọmọ abẹ pẹ̀lú wọn tó bá ti jọ ìgbéǹde àlùkìyámà nítorí àánú ìkẹ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa eléyìí tí máa ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ tó ń ti pé wò ètí ìtò wọn àárín wọn wọn ò dìgbé ọ̀dìdé tó bá di lọ́la ìgbéǹde àlùkìyámà. tọ́ torí ẹ̀ àrọ̀wọ́ abẹ wa káwọn náà bá fẹ́ràn ẹnìkan ká fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ gbogbo àwọn èèyàn tá à ń bá ṣe ẹjẹ́ ajọ́ jẹ́ torí tọ́lọ̀ là ń ṣe ń bá wọn ṣe èyí ṣe ń torí ilé ayé àbẹ́rù inú rẹ̀ nítorí pé ayé tẹ ẹ yẹn kò tó tìtorí rẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣe kò tó tìtorí rẹ̀ mẹ́nìkan lọ́tà nítorí pé ilé ayé níní rẹ̀ ò túmọ̀ sí pọ́lọ́ wọn bá fẹ́ràn rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn fi yé wa nù hadith pé ọlọ́run a máa fún ẹni tó fẹ́ àtẹni tí kò fẹ́ nílé ayé yàtọ̀ sí àlùkìyàmù ọlọ́run bò ní fẹ́ni kankan àfẹnjọba fẹ́ràn. káwa náà ká gbìyànjú láti jẹ́ pé a ọlọ́run a nífẹ̀ẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam kí ìfẹ́ tá a sì ní sọ́lá tá a ní sànàbí sallallahu alayhi wa sallam kọ́fẹ̀ kó gbòòrò ju ìfẹ́ tá a lè ní sí nǹkan yòówù lọ. ìfẹ́ ọlọ́run ló síwájú tífẹ̀ tá a ní sànàbí sallallahu alayhi wa sallam tí ó tẹ̀lé kọ́lọ̀ ẹlẹ́dàá kó fún wa ní ìfẹ́ tó péye fún ọlọ́run àti ìfẹ́ tó péye lẹ́yìn tọ́lọ́n fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi tá a dúró sí ni lálẹ́ nítorí wọn ní kò sùn. lóbìnrin tí ń rọbí tómi tí wọ́n ń jáde lára rẹ̀ ìjọ mẹ́rin ṣáájú kó tó bímọ sátìgbà yẹn ni ò ti ń ṣe sọ̀lẹ́ tí ó sì ti bẹ̀rẹ̀ sí ní ka ogójì ọjọ́ rárá o látìgbà tó bá tó bímọ ẹ̀jẹ̀ tí máa ń jáde lára rẹ̀ nígbà tó bá bímọ lọ síwájú ni wọ́n pè ní nifas omi kan jáde arómi kan àbẹ́nìkan ó rí i pé obìnrin yìí rí báyìí ń ṣe wàhálà púpọ̀ kò tí ì bímọ táà ní ka omi tí ń jáde yìí ẹ̀jẹ̀ bímọ bí àníkàkùn àníkàkùn títí tí ó fi bímọ. lẹ́jà bẹ̀sẹ̀ jẹ́ tó bá ti wá ma ìjọ kìíní ó ti bẹ̀rẹ̀ títí tí ó fi pé ogójì ọjọ́ tẹ́jọ́ ọba dá àmọ́ tó bá dá sáájú rẹ̀ ó ti dá náà nà. ọlọ́run tó níyàwó méjì tọkàn nínú àwọn méjèèjì jáni tí máa bọ́kọ sọ dúkìá rẹ̀ kì í fẹ́ kí nǹkan kọ́ bàjẹ́ sọkọ lè lo àǹfààní pélé yìí fẹ́ kí dúkìá wọn bàjẹ́ kó jẹ́ gbogbo nǹkan tí ọba ti fẹ́ kó bàjẹ́ eléyìí ni máa gbé fún pé kọ́bọ̀ ń sọ yàtọ̀ sí ètò ṣe é pé bí ọba bàjẹ́ lẹ́rọ̀ ń gá lè lù ń pọ́npọ́ alẹ́kó làhálì eléyìí ò ní wàhálà nù ẹni tí ọba sọ dúkìá rẹ̀ náà ló kó pamọ́ sí lọ́dọ̀ eléyìí ò sínú nǹkan tó lọ ní kò sí dọ́gba nínú rẹ̀ torí ọlọ́run ní kíkọ́ lọ dáná sun dúkìá rẹ̀ nítorí kíyàwó kíyàwó kan má bàa bínú má bàa bínú ni kó bínú ọjọ́ bó ti jẹ́. nígbà tí ṣe gbọ́ ṣe dandan ni ká nífẹ̀ẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sáà sì rí pé tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ á máa bẹ pẹ̀lú rẹ̀ tó bá ti jọ́ pé ń dàrú kìyàmù ẹ̀yin sì ní ká dẹ̀ lé tiẹ̀ ní ká tẹ̀ láti rẹ̀ kó má dàpọ̀ nípa tó ní ká má sí. bóyá wà láwọn ẹni tẹ́ pé àwọn ń fìfẹ́ tí wọ́n ní sànàbí hàn gbára mọ́ọ̀lì wọ́n ń fìfẹ́ tí wọ́n láwọn ní sànàbí sallallahu alaihi wasallam gbára àwọn mádìó eléyìí tí wọ́n máa kà bẹ́ẹ̀ ti fazazi àbí ti bó sọ́yìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé àwọn eléyìí àwọn náà ò tí ì nífẹ̀ẹ́ ànábì tó lè mú kí wọ́n gbé wọn dìde ní ìbò dìde tí wọ́n ti gbé ànábì sallallahu alaihi wasallam dìde tí wọ́n fi jẹ́ kí wọ́n wà pẹ̀lú ànábì. a sọ pé kò tó bídíà lásán lélẹ́yìn mọ́lìd ńbọ́lọ́gbà wọnú ìsìlámù. bídẹ́ àlásì àwọn akọ́mádìó kékeré wà ní orin kọ́kọ́ wáyé fazazi bóṣáyé àwọn tí ń kọ́mádìó wà ní bẹ́ẹ̀ ló ti wáyé kí ló wáyé ọlọ́run ọ̀bẹ ọmọ olídìí kí ló wáyé ọlọ́run ọ̀bẹ ọmọdéwù ká nínú kékeré eléyìí ò túmọ̀ sí pé ọ فإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ràn ọlọ́run lódodo yóò tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó tẹ̀lé tà nàbì ó sì lọ fẹ́ràn ọlọ́run à á dájú pé nǹkan ń ṣe ọ́. tí nǹkan ọba ti sọ adékòwò ló ń ṣe nǹkan eléyìí jẹ bó ṣe jẹ náà. táwọn náà fi jọ ràbáràbá nìkan àwọn àrùn táwọn àwọn àtọ̀hún wọn ò pin o àwọn àtìsí wọn á pé àwọn fẹ́ pin wọn sàn pin. táwọn bàbá bàbá ẹ̀yà táwọn kọ kálukú mú ká kọ̀ọ̀kan ní àdúgbò wọn tó ń gbé. àwọn ọ̀dàn kọ́ wọn ò ẹ̀ gbé bẹ́ẹ̀ tí wọ́n kálukú tó ti lọ kọ́lé rẹ̀ àwọn àtìsí bàbá yẹn àwọn amúwà tó yẹ pé wọn lágbára àti àwọn ọmọ àwọn tó wá wà nù wọn àwọn tó wá òun kálukú náà níbi rẹ̀ òun wá ògbà táwọn okun táwọn lè máa di mójútó lé yẹn òun kálukú ò mójútó lé yẹn ó kàn án ló fẹ́ẹ́ wọ́n ń pín wọ́n ń pín wọ́n ń pín fún yàn wọ́n ń sàlàyé sọ pé ilé yìí ti bẹ̀rẹ̀ fún òpin ó yẹ kó lè pé fún tún ṣe. gbogbo ẹ̀ lápapọ̀ ń pín kí lè bàbá ọ̀kọ̀ọ̀kan nù. gbogbo ẹ̀ lápapọ̀ ni wọ́n wọ́n á pín fún yàn náà ẹ̀sìn tó sì jọ pé gbogbo àwọn bàbá àwọn dáwó kọ hmm. ààrẹ nìkan ni wọn tí ò dáwó. wọ́n ilé táwọn bàbá bàbá tí wọ́n jọ kọ́ wọ́n kọ́ níkọ́ pélé fámìlì so àwọn bàbá bàbá tí wọ́n kọ́ ń kọ́ lé fámìlì àwọn ètò pọ̀ jù nù ògbé bẹ́ẹ̀ torí kálukú tún lọ kọ́ lé tiẹ̀ sí pápá so ilé tí wọ́n kọ́ńkọ́ lé fámìlì yẹn wọ́n ti wọ́n fẹ́ pé kí àwọn tó bá fẹ́ gbé lé fámìlì ọmọ gbé bẹ̀ àwọn ọmọ àwọn bàbá wọn àwọn làwọn wá ń wò yí pé eléyàn lámòjútó eléyìí tọ́tọ́ àti ìtọ́ yẹ làwọn wá ń wò yí pé kí lé ó lè bá àlámòjútó tọ́tọ́ kí wọ́n jẹ́ káwọn pín lé fámìlì àwọn ọmọ bàbá tó dáwó kọ́lé tí èyí sàwọn ni wọ́n dáwó kọ́ àwọn lọ́wọ́ fẹ́ pín lé táwọn bàbá wọn kọ́ wọ́n nítorí pé táwọn bá pín yóò fi lámòjútó tó péye kò ní jẹ́ bó ti ṣe wà tó tóbi yìí báyìí tí kálukú ọmọ pé bo ni ti bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n á pín kàyàn náà séèyàn lè gbà ah, á ti dájú pé bàbá yín àwọn náà kópa nù kíkọ́ kò sí wàhálà ń bẹ tí bàbá yín sì ti kú torí pé tí bàbá yín bá ń bẹ láyé ẹ sì jogún alàyè so tí bàbá yín bá ti kú tán wá pín kan yín kò sí wàhálà mi àmọ́ tí bàbá yín ò tíì kú eléyìí kò ní í jẹ́ pé ẹ pín tọ́lẹ̀tọ̀ sí pínpín àyàfi káwọn bàbá tó ní nǹkan ó bùn yín gẹ́gẹ́ bí ẹ̀bùn kálukú náà bàbá ó ti kọ́kọ́ gba tiẹ̀ yóò wá bùn àwọn ọmọ rẹ̀ abẹ́ni tó bá fẹ́ na ọmọ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ ní nǹkan kan nínú tó gbà yẹn níbùn ẹ̀bùn eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n ní tó bá fún àwọn ńkọ́ fáwọn lè gbà ẹgbàá mọ́ àbí tó wá pé bíi Pọ́ọ̀lù bíi dọ́kàsì wọ́n ń bẹ nu fámìlì yìí táwọn náà dáwó kọ́ wọ́n wá ń pín fún yín pín ogún ọlọ́mọdé torómi gbóná ti dàpọ̀ máa tútù mbẹ èwo ti bàbá yín nínú alágbálúgbò nǹkan tó yẹ ká pé mbẹ ńlẹ bàbá yín ò ní nǹkan kan nínú alágbálúgbò rẹ khalas bàbá yín níbẹ̀ tí bàbá yín lẹ́gbàá èèyàn wà lọ pin níbàámu pẹ̀lú òfin lọ lẹ́yìn ìjọba òṣèjọba. lọ ṣẹlẹ̀ sí lórí sọ́ọ̀tì ṣe lọ́wọ́ kóró obìnrin bẹ́ẹ̀ sọ wọ́n ní àti mọ̀ pé tẹ́bá léèyàn nífẹ̀ẹ́ ànábì àbọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run túmọ̀ rẹ̀ ní kò tẹ̀ láti ọlọ́run kò tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam téèyàn bá wá sọ pé òun nífẹ̀ẹ́ Abubakar èèyàn nífẹ̀ẹ́ Umar èèyàn nífẹ̀ẹ́ Uthman Ali radiyallahu anhum èèyàn nífẹ̀ẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam èèyàn nífẹ̀ẹ́ Sa'id ibn Jubayr Sa'id ibn al-Musayyab Mujahid ibn Jabr èèyàn nífẹ̀ẹ́ gbogbo àlẹ́ bóò láti bóò láti mọ̀ pa nífẹ̀ẹ́ wọn gbàtà ti mọ̀ pé fẹ̀tà nàbì sallallahu alaihi wasallam ní ká tẹ̀lé lánàá ṣé àwọn eléyìí tá a bá wá nífẹ̀ẹ́ tiwọn bóò láti mọ̀ ìfẹ́ tẹ́ẹ̀nì sẹ́lòmíì tó yàtọ̀ sànàbì sallallahu alaihi wasallam tó sì yàtọ̀ sọ́lọ̀ ìfẹ́ tóun ní sọ́lọ̀ ní ó jẹ́ kẹ́ nífẹ̀ẹ́ torí ké ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé sànàbì sallallahu alaihi wasallam lẹ́yìn tó nífẹ̀ẹ́ rẹ̀ kìí ṣe ká máa tẹ̀lé lánàá kan ti ọ̀tọ̀ wọ́n á ti ṣe fẹ́ pààrọ̀ ànábì sallallahu alaihi wasallam so ẹ fẹ́ràn ẹni tẹ́yìn ẹsìn mọ̀pọ̀ fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì òun náà ní pé ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam ṣe lẹ́yìn bó ṣe jẹ́. wọ́n ní ṣé téèyàn bá ń ṣe sọ láti lóde gbansasa ṣébi títí wọn bá sọ láti lọ ó sì ti nífẹ̀ẹ́ ọmọbìnrin kan tó fẹ́ fẹ́ so wọ́n ní bó ṣe wọ̀ ọ́ kábàáyé lọ́ba rí i. tí nǹkan kan ò ti sọ láti rẹ̀ báyìí torí pé bó ṣe rí inú rẹ̀ dùn kọdájú pé ń ṣe sọ láti ó ń gbára gbóná ni tòrọ ní tí máa ń ṣe sọ láti girlfriend kọ ẹ ti mọ̀ pé girlfriendism yẹn gan kò sí torí ńgbà tó bá ní mọ́bìnrin kan lọ́rọ̀ ẹ̀ tẹ́ǹjọ́ ń ríra ẹ̀ tẹ́ǹjọ́ ń sọ̀rọ̀ tẹ́ǹjọ́ ń pé ẹ tí mo tún fẹ́ bí ọ léèrè kí ni ń bí kí ni ń bí irọ́ tọba fẹ́ fẹ́ kọ fẹ́ kpama kama kama kẹ kpa kéke níjà gbogbo obìnrin tí wọn ń jẹ àjọyọmọnìsì tó ń gejẹ létí tó ń gejẹ mú ṣebí bí oṣù mẹ́wàá lẹ fi wò wára yìí ẹ rí débẹ̀ irọ́ lásán àṣírí òní tú tẹ́lẹ̀ náà dìgbò ẹ bá fẹ́ra yìí kálukú ọmọ dẹmani ẹ mọ àtọ ẹgbẹnu rẹ dọ̀tí ọ̀rọ̀ burúkú kún bẹ yọmọ wọrọ rere sọ fún ọ ọ̀rọ̀ ní ti tọrọ subhanallah allahu akbar wọ́n máa ti múmìnà ìrọ̀lẹ́sì tí ó délé tí ó gba àbórí bẹ́ẹ̀ fẹ́ dàrú ah, sista subhanallah <laughs> eh, mo rò pé lómi ò sí ìdán kankan o wọn kàn ti ara rẹ̀ dá wọn bá wọ ọkọ̀ tirẹ́là mi ó pọ̀ sí o torí ti eléyìí àwa ló ń sọ ìwọ gan alára gbogbo àti òtí fi obìnrin wọlé ṣùgbọ́n lọ́ọ́ ra búrẹ́dì búrẹ́dì ó four hundred ìwọ́n tó ẹgbẹ́ tó bá jẹ búrẹ́dì ó fifty two ọ̀rùn four hundred gbà mo ní kí n bẹ̀rẹ̀ rẹ lẹ́yìn mo mọ̀ àbí tó bọ́tà ní kí n ra ni àbí sardine ẹ gbọ́rọ̀ ní ìwọ́n tó ẹgbẹ́ léyà dé gan òrí bọ́ òrí sardine jẹ àbí géṣà ìwọ́n lọ́wọ́ àlọ́ máa ra sardine nílá ó náà bá ẹjọ́ owó ọbẹ̀ fifty naira ń bẹ lábẹ́ fílù mẹ́ ah fifty la máa fi ṣe kínní ẹ̀yin tó ẹ pé ká tó wọlé gan láti rí ká tó wọlé nìyẹn ìgbà tí wọn náà sọ ní kó tó wọlé mo rò pé yọ máa sọ ẹnu ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó máa sọ ah subhanallah torí ẹ ìwà rẹ ó wọlé mọ ìwọ ọ̀gá ọ̀gá burúkú lọ́mọ yíwà padà nígbà tí o ti wọlé tó bá wọlé sápẹ́tọ̀ àwọn bàbá wa wọ́n lè fi ni wà chapter tá a sì ń gbà náà torí ẹ̀ àwa ń ṣe sọ̀láàd ẹ wo sọ̀láàd fà ọ̀ ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ wá lóòrò obìnrin tó ń fẹ́fẹ́ gbọ́n sì wá rí báyìí inú wa dùn la ilaha illallah níbo wá ní ala bi dhikrillahi tatma'innul qulub wa ìrántí ọlọ́run ní máa jọ́ kàn balẹ̀ ọkàn tẹ wá balẹ̀ sí obìnrin tó fẹ́fẹ́ ẹ́ subhanallah so bóyá bàbá gbà sí pé ńgbà tó kúkú dá kan mọ́ lọ́fà irú sọ láti yẹn ní àmọ́ kò tá a fẹ́ tó sí o sọ láti tí yẹn róbìnrin tí ọ̀fẹ́ àfẹ́sọ́nà tí ò ronú pa aṣọ lọ́ọ̀ tó á pé afsọ kọjá lọ́wọ́ <laughs> nítorí òtún fi sálámà ni so adẹ́kọ̀ ń tan ara rẹ̀ dà lẹ́yìn jẹ́ ló ṣe jẹ́ so tiẹ̀ tiẹ̀ tún da lẹ́gbẹ̀ẹ́ àwọn tí ò tiẹ̀ sí ìláfẹ́sọ́nà àbẹ́rẹ́ nǹkan mọ́ omi kan dàgbàdà mi nínú àwọn ọ̀dọ́kùnrin wọ́n kàn dàgbàdà mi ní gbogbo ọdọọdún pé ọdún léyà àbọ̀dún túnú Ramadan làwọn obìnrin ilé wọn ni wọ́n máa bá a sáwàdà pé wòye ẹ̀mí wòye ẹ̀mí wòye ẹ̀mí ẹ̀mí sì mímímí títí ẹ̀mí fẹ́ bọ́ ọmọ òmúyàwó wálé subhanallah sọdá bá wọn ó ní mo fẹ́ surprise yìí èyí tó ń ṣe fún àyínà tó surprise ẹ̀rọ tó ń bọ̀ bá hun funfun sígbà náà lọ́wọ́ àmọ̀pọ̀ yẹ kó fẹ́ wọ́n lọ kàlẹ́ndà ọ̀pọ̀lọpọ̀ nu àwọn gbàgbé ẹ wo kàlẹ́ndà ọdún mélòó bàbá tiyín wà tó fi fẹ́ ìyá tí wọ́n fi bí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ti lọ lórí wa fún àfẹ́yàwó káyé tanra jẹfá ẹ̀ skul máa wà skul rọ o ó gbé lọ àkùyàmẹ̀ ẹ̀ ṣẹ́ tí wọ́n kọ́ ní bàbá firi irọ́ lásán tí òkú kọ́ mẹ́sẹ̀jì náà àná ọ̀bẹ́ yà kí gbogbo kọ́ mẹ́ta obìnrin náà tí wọ́n máa tanra ẹ̀ dá pé wọ́n bá graduate wọ́n bá graduate wọ́n bá sáà wọ́n bá sáà màá ṣiṣẹ́ bí ọdún mẹ́ta ẹgbọ́rọ̀ ẹni ọmọ bó wọn dọ̀ láti ń dẹ́gbẹ̀rún ọdún ìyá tiẹ̀ nígbà tí ìyá tó fi tó iye ọmọ ọdún tí wọ́n wà yìí ìyá rẹ̀ ti bímọ márùn àbẹ́rẹ́ rí nǹkan mọ́ wọ́n ti di arúgbó ọ̀fẹ́ lọ́lé ọkọ à ṣé bí mami ẹ bí ọ ni wọn náà fẹ́ bí mami tùkú rọ o lóní kọ́ ọmọ lọ lé ọkọ wọ́n wà lé ọkọ lọ parí sukù rẹ̀ sukù rọ o ńlọni ó dìgbà tó bá tó sáàbù sáàbù ń bọ̀ lọ́wọ́ àánú dictionary sukù rọ o lóní ó dìgbà tó bá tó ṣiṣẹ́ náà kó tó lọ́kọ aláwọn bàbá mi náà tún sọ fọ́mọ pé bọ́ọ̀ bá parí sukù kọ sáàbù kọ bẹ̀rẹ̀ sẹ́ àjọ lọ sọ̀rọ̀ àwọn fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ fowó tí ó pa fọdún mẹ́ta wọ́n fẹ́ fi sara ní dín fáwọn tiẹ̀ dín díẹ̀ kù nínú adúrú owó táwọn ná lórí ọmọ kótó ti ọgbà pálí ìbọ́lọ̀ ló sì máa tí ó rí sẹ́ ẹ̀yin ọmọ ẹni tí ó rí sẹ́ iṣẹ́ kí ni wọ́n ń fóbìnrin gan pọ̀lọpọ̀ sẹ́tà obìnrin ṣe wọ́n ń fara ṣe ni ara wọn wọ́n máa wò tí wọ́n fi máa fún wọn ṣẹ́ àbẹ́yìn ò rí gbogbo orú tẹ́ẹ̀ bá ń kọ́ọ̀lù ló máa ń the number you have dialed is not reachable at the moment àwọn ọmọ tí máa díhùn tí wọ́n gbádùn tí ẹ bá lọ wò ránjọ́ tó ń ṣe interview fún wa ah! ó rí i pé wọ́n fi àwọn obìnrin wọ́n fi wọ́n sì rànù wọ́n lè pé àwọn obìnrin bíi two hundred wọ́n apply kọ́mpìnì yẹn sì fẹ́ mú yàn mẹ́wàá péré ni wọ́n ti wá sọ fún wa nù. No, lẹ́tà náà fún wọn tán fi pè wọ́n fún interview lẹ́yìn táwọn náà ti apply ìmúra rẹ ó ní í ṣe pẹ̀lú àmọ́ àbáànímọ́ so ìsọ̀rọ̀ sí rẹ lẹ́yìn náà ṣépù rẹ gan ah ṣépù bá wọ́n fẹ́ lọ́kọ ni subhanallah alazim wọ́n mọ̀ á gbé wọn wò síra wọn àfi bí bọ́ọ̀lù wọn àpẹẹlẹ yìí ohun rẹ̀ mú bọ́ọ̀lù ṣépù rẹ̀ yẹn ò mú ọ fẹ́ jọ bí bọ́ọ̀lù ìyẹnra tí wọ́n agbélé ya ẹ̀ ń jọ obìnrin so ni wọ́n tó mú so wọ́n wá ń ṣe ìtanra rẹ̀ jẹ́ pé ọ̀ràn mọ́ lọ sùkúù kó lè bá a ṣiṣẹ́ yìí náà ni sẹ́yìn ọ̀ma ń tọ́gà á máa fojú sẹ́kẹ́tẹ́rì àtúrì ni tọ́mátì obìnrin náà máa fẹ́ mú sẹ́kẹ́tẹ́rì náà la sọ pé sẹkẹtẹrì àtù so ẹni tó bá jọ̀gá tó ní sẹkẹtẹrì ìbìrin ẹ̀yin ọmọ ní ma ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa gunra wọn lọ́fíìsì ọmọ tí à ń fẹ́ kó ṣiṣẹ́ náà ń tẹ̀sí wọn oríṣẹ́ àbí oríṣẹ́ ọmọ wa sí oríṣẹ́ ẹ dákun ẹ jẹ́ kí àfojúsùn wa kọ́ ga ká má jẹ́ ẹni tó ẹ pé ìrònú wọn kúrú ẹ̀ńtọ́lọ́n bá kọ pé ìwé tí ń kọ́ yóò fi ṣiṣẹ́ ẹnìkan ò lè di lọ́nà ẹ̀ńtọ́lọ́n ò sì kọ́ tó lè fún ṣẹ́. ẹjẹ́ tó pé èrò wá pẹ̀lú àwọn ọmọ tá à ń ẹ̀kọ́ Kọ́lá tó fi dórí àwọn ọmọkùnrin wọ́n náà ní pé à ń fẹ́ tó bá yẹ pé wọ́n bá máa ṣe ọmọ èyí tó lọ́nba kọ pé yóò fi rí sẹ́sẹ́ alhamdulillah tí ọba ríwò fi rí sẹ́sẹ́ ọlọ́wọ́ kọ lọ́nà míì tí ó rìn síbẹ̀ yìí náà ń rí láyé wa ní àwọn ọmọ tó ń pé ẹlòmíì nísìnyí ọkọ sáyẹ́nsì àǹkíní kan nígbà tí ọlọ́wọ́ bá kọ pé yóò fi sẹ́ àfa kò fi sáyẹ́nsì àǹkíní kan ṣiṣẹ́ o nǹkan míì ní fi ṣiṣẹ́ o ó lè jẹ́ pé nísìnyí báyìí. nígbà tó kọ sáyẹ́nsì àǹkíní kan so alihamudulilayi ẹ̀wà lọ́mọ ń tà. so ṣùgbọ́n nínú àna ọlọ́run ẹni tí ó pè lóko tí ó pè lóko kò sí nítorí pé ọ̀làjú ìsọwọ́tẹ̀wá tiẹ̀ yọ yàtọ̀ sẹ́ni tí ó kàwé o ọ̀nà tí ó fi fẹ́ iṣẹ́ ìwà títà rẹ̀ lójú yóò sì máa kó wọlé àti ibi tí ó máa tà á sí yọ yàtọ̀ sí kúrúǹtù tí ò délé rí. torí pé alihamudulilayi ó lè tiẹ̀ pé dáadáa pẹ̀lú àwọn òye àtẹ̀kọ́ tó ti kọ́ ní ìsinsìn ẹni tí òun wọ sùkúù tó náà wọ̀ ṣé ọ padà mọ̀ pé ẹ̀wà ló wọ́n tà kàn yín láyé òun kọ́ mọ́ sòṣùgbọ́n àkọọ́lẹ̀ kọ́ ẹlòmíì díẹ̀ wà yóò ní owó tó yẹ pé ẹni tó di dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà tó ń dokùn márùn-ún bíi jack kò ní nílẹ̀ láyé. torí pálá ni lọlọ sọká máa ń pé nígbà tó wá kọ̀wé àpadà sí ibú ni pé nǹkan mi ló tún ṣe torí ẹ̀ kájẹ ni tó ti pa níyàn wa táwọn ọmọ wa táwọn lọ léèwé òní jẹ́ pé lálá gbọn dandan àfi kó rí sí ọ́fíìsì tó bá ní dandan àfi kó máa rí ó sí ọ́fíìsì ó lè má rí ọ̀rọ̀ tẹ́ mọ́ abọ́ ọmọ sọ kò wá ní balamu ọmọ bá lọ pokùn so ọlọ́pàá ọmọ ní para rẹ̀ o torí ìhà tẹ kọ́ sí pẹ̀lú léèwé tó lọ tí òfin rí sẹ́ eléyìí jábọ̀ ṣe jámẹ́ ọ́ tá a fẹ́ fààyàn ni pé lórí sọ̀láàt ọlọ́ni qada aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un ẹ gbọ́dọ̀ jẹ́ onítẹ̀ríba olùbẹ̀rù ọlọ́ọ̀nù sọ̀láàtì ẹ mẹ́jọ jẹ́ pé mọ́ á ronú ìyàwó kan lórí sọ̀láàtì gbogbo eléyàn ò ní jẹ́ kí ẹ lè páyọ̀ ọlọ́run bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọkàn yín ó kó ń di tọkàn bá ti kó ń ìjọsìn gbogbo ètò ẹ̀fí ronú ọlọ́run ẹ̀ní gbalada rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ìbò ti jẹ ṣètọ́ni náà ló ti ọ náà wà lásìkò ìgbà tó ń bá sọ láti lọ pé kó o rí kó o wò ó tún lè dáa ju bó ṣe dáa lọ lójú nù sódà tọkàn rí òfin kó oúnjẹ sọ láti pátápátá níjọ́ tó bá wá sálámà lọ́mọ á òkè à sí ẹni tí mo ní mo rí tí mo ń ṣe kinní náà ni àbí òye wa sọ irú rẹ̀ máa ṣẹlẹ̀ náà. ilé ìjọ ìbéèrè tí wọ́n fi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ lálẹ́ wọ́n ní tí ìmáàmù bá ń sọ kótóbà lọ́jọ́ jùmọ̀ à àsìkò tí ìmáàmù máa ń jókòó láti ṣe ìpínyà láàrin kútúbà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì kí ni lè máàmù máa ń sọ kí la sì fẹ́ káwa tá a jẹ́ máàmù tá à ń gbọ́ kútúbà ká máa wí nígbà tí ìmáàmù wa bá dákẹ́ kò sí nǹkan kan tí sẹ́rí àsọ pé kò bá jẹ́ ìmáàmù kò bá sì já wa tá a wà lẹ́yìn rẹ̀ nínú ìdákẹ́jẹ́ tí máa bẹ láàrin kútúbà méjèèjì kò sí nǹkan kan tí sẹ̀rí àsọ pé kẹsọ̀ wọ́n ní ìjókòó yẹn kan wà fún àti tẹ̀lítà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam níbi àti pé kótóbà tó ṣe méjì kótóbà ní jẹ́ méjì tó ọ̀bà jókòó ìjókòó ló jẹ́ àmọ̀ pé kótóbà àkọ́kọ́ ti tán kótóbà ẹlẹ́ẹ̀kejì wọn ò sì tán bá tún dìde ṣẹlẹ̀ ìjàgbọ̀sẹ̀ dáhà níwìn kankan ìmáàmù náà ní sọ kankan ìrọ̀ ìjókòó yẹn ó dàbí ìjókòó tí ń bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì ní sẹ́ máa pẹ́ kéé pẹ́ tó bá ti jókòó ó sì tún dìde lẹ́ẹ̀kan náà ṣé lẹ́yìn oúnjẹ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n àwọn tí máa tẹ́wọ́ tí wọ́n mọ̀ pé àwọn ń ṣàdúrà máa fa tẹ̀sùbá kan tẹ́nìkan ọ̀bẹ pé fà láyé rẹ̀ so gbogbo eléyìí kò sẹ́ńtọ́ bíọ̀ ò nídìí ẹ̀ ò nídìí ẹ̀ àyàfi kápẹ́gbà tí ìmáàmù lọ jókòó yẹn lọ́wọ́ sọ pé aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim mo ti wí tí mo wí yìí mo sì tọrọ àforíjì fúnra mi àti fún ẹ̀yin náà níbi gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ ẹ̀yin náà tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. aláforíjì ni ẹ̀yin wá gbọ́ àṣẹ lè má mú pé ẹ̀yin náà tọrọ àforíjì tọrọ aláforíjì ni àwọn ni lọ́ba so ẹ̀ sì sàdédé wù yà torí pé ṣe wá lójú kòkòrò ká ṣe kí ni ká tọrọ àforíjì lẹ́yìn ìjọba ó ṣe jẹ́ kò foríjì wa kó ṣàánú wa kọ́mọ̀dé dá wa dára wa kọ́mọ̀dé dá wa. ọ̀pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.